Tunji jọ̀ọ́ má bínú. Kí ni Like èní. Well, what's, what's today? Today's Monday. And ah, what's the time? Tẹ́yìn Chef. fẹ́ lò ní. Kí ló ṣẹlẹ̀? Láàárọ̀ kùtùkùtù Monday 10 a.m. Tiko ba she mechanic mẹkáníìkì mi tó wá gbé mọ́tò mi jáde ni, I would have been in my office in 7 a.m. sitting and working. Ẹ̀yin wá rìn wá síbi báyìí. Mo ti rò pé ẹ̀gbọ́n mi nìkan ni wọn ò lọ́pọlọ. Àṣé ẹ̀yin ọ̀rẹ́ ẹ̀gbọ́n ẹ̀ On a Monday morning 10 o'clock ṣe fàájì ọ̀rọ̀ yín kan ah ẹ̀rọ ẹ̀rọ ẹ̀ orí tẹ̀ ń rò. Fikayo ṣé orí ẹ pé. orí mi pé. orí ẹ ò pé I will tell you for free orí ẹ ò pé tó rẹ̀ bá pè ní òní bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣé di méjì ló rò pé wà ní ìbàdàn ṣé o pé èmi ló bá sọ̀rọ̀ mi ṣe di méjì o you cannot talk to me anyhow tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ wá bá mi sọ̀rọ̀ pẹ̀lú respect. ẹ̀ ǹ sì tún bí ẹ̀gbọ́n mi náà lẹ́yìn náà ṣe jẹ́ ọ̀rọ̀ tí n bá sọ fún ẹ̀gbọ́n mi náà mo máa sọ fún yín advice mo máa fún ẹ̀gbọ́n mi di méjì náà ni máa fún ìwọ Túnjí